Koiki Media you the world closer to your doorstep. A eh, wà ní Akárìgbò road. Koiki Media you the world closer to your doorstep. Today is uh, uh, August 1st, 2024. Uh, a wà ní Major Road, Akárìgbò road báyìí ní ìlú Ṣàgámù. Àwọn update gẹ́gẹ́ bí protest process wáyé ọwọ́ gidi GT Bank eh, GT Bank eh, Stanbic Bank àwọn báǹkì tó wà ní ọ̀tún àtòsí wọn ò tí ì ṣiṣẹ́ kò tí ì sí àrídájú gẹ́gẹ́ bí kọ́ máa jẹ́ gẹ́gẹ́ bí protest tí wọ́n fẹ́ ṣe lémi àtàwọn kan tí ó ti ṣẹlẹ̀ sí sẹ́yìn. Eh, gbogbo kò sí èèyàn kan tó jáde fún protest gbogbo kan lọ ní ìrọ̀wọ́ ìrọsẹ̀ báyìí kódà gan àwọn báǹkì gan eléyìí tó lè gba ẹ̀ṣọ́ elétò ààbò ìjọdá fún security láti bá wọn protect life and property wọn Wema Bank lélẹ́yìí Wema Bank lélẹ́yìí add-on office rèé. Yeah kò sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ń bẹ̀ báyìí tá eh, a bá débi tí access bank náà wà á pé gbogbo wọn ṣiṣẹ́ wọ everywhere dá mọ́tò gan ọ̀pọ̀ ta ẹ̀rù eh, gan eh, ń bá àwọn èèyàn gan láti jáde gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ní ó máa ṣẹlẹ̀ lẹ́nu access bank ní ní ọ̀kan àwọn ẹ̀ náà wọ́n ṣiṣẹ́ kò tí ì sí báńkì tó ṣiṣẹ́ báyìí ehm, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ẹ̀ẹ̀kan ehm, tó ṣẹlẹ̀ nígbà tí no cash ehm, kábíyèsí ti bẹ àwọn ọ̀dọ́ láti máa ṣe ìfẹ̀hónúhàn kọ́wà tún ba nǹkan tí jẹ́ torí àwọn báǹkì tí wọ́n fọ́ náà ní ìjọsí báǹkì èmi gan kò tí ì gbọ́n ní ẹ̀dùn sí torí ẹ̀ ẹ jẹ́ kí a máa bá wọn lọ. a dẹ̀ tún fi àsìkò yìí rọ ìjọba kí wọ́n ṣe àtúnṣe lórí gbogbo bí ọ̀wọ́n gógó tẹ́bí ń pa àwọn èèyàn kíjọba ṣe àtúnṣe kí ó tó pẹ́ jù kí wọ́n tètè ṣe àtúnṣe lé lórí because tí a bá ṣàtúnṣe tí ebi bá pa àwọn èèyàn protest yẹn kò sígbà tí kò ní wáyé unexpected ni nǹkan tí kò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ìjọba náà la máa dá lẹ́bi because tó wáyé pé ìjọba gba àwọn ọlọ́pàá tó wà Nàìjíríà gan òtó tó wáyé pé ìjọba gan employ ọlọ́pàá tọ́lọ́pàá tó ìgbà tí wọ́n ṣe ti lókàṣì yẹn wọ́n á ti post àwọn ọlọ́pàá sẹ́nu báǹkì kọ̀ọ̀kan láti lè síkí ọbẹ̀ mọ̀ security ò tó kíní ẹ̀ náà ẹ̀bí ìjọba náà ni ìjọba náà ló fi kọ̀ ọ́ ló jẹ́ gbogbo ìyẹn ṣẹlẹ̀ mọ̀ wọ́n ò tún sí ètò ààbò tó péye wọ́n yẹn kidnap wọ́n jí ọ̀gbé ni wọ́n já ṣọ́ọ̀bù sígbà tẹ́bí ń pa àwọn èèyàn Zenith Bank gan ṣiṣẹ́ ìjọba lórí gbogbo àwọn nǹkan tí wọ́n ń dálẹ̀ náà wọ́n fi bí ń pa àwọn èèyàn ni kò yẹ kó lọ bẹ́ẹ̀ rárá ẹ̀ṣẹ́ yàn ẹni tẹ́bí ń pa á sìn ó fẹ́ gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣọ́ọ̀bù gan ni wọn ò tí ì ṣí ìran tó ń pè ní dẹ̀sùn jẹ́ tọ̀sí environmental ó ṣeé ṣe kó jẹ́ nǹkan tó yẹ káwọn ṣọ́ọ̀bù yẹn kí wọ́n wọ́n ṣí nìyẹn. kí ìjọba ètè wá àtúnṣe sí wọ́n sí bọ́dà ọkọ̀ oúnjẹ wọlé kébí má pa àwọn èèyàn gbogbo àwọn ẹlẹ́ni ní ìsinmi wọ́n já ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n kó kan ẹ́ àwọn mẹ̀kúnnù tó ẹ̀ṣẹ̀ ń dìde òun ni wọ́n ń já ṣọ́ọ̀bù ẹ̀ ṣé ọ̀dọ́ pé ló ń gbálẹ̀ ṣó bá wọn fọ ilẹ̀ tí àwọn olè lọ já ṣọ́ọ̀bù ẹ̀ tó gbé gàrí tó gbé ráìsì tó kó gbogbo oúnjẹ tó wà níbẹ̀ tó sọ́ dẹ̀ dán ilẹ̀ ṣóòrùn yẹn nìsín nínú ẹ̀ máa dùn ẹ́ ẹ tẹ̀ wá àtúnṣe sí gbogbo ebi tó ń ṣẹlẹ̀ yìí o dẹ́dẹ̀ ṣètò ààbò tó mọ́yán lórí àìpé protest ti bà àwọn ìjọba alẹ́rùbọ̀ ẹ ṣàtúnṣe kó tó pẹ́ jù ẹ ṣàtúnṣe kó tó pẹ́ jù o adon of his kejì gọrì àwọn yẹn náà ó pù. Koiki Media bringing the world closer to your doorstep. Today is August 1st, 2024. Àkàìgbòròdú náà la wà báyìí nílùú Ṣàgámù tá a fún wa ní update gẹ́gẹ́ bó ṣe ń lọ ńbẹ̀ pé kò sí àpẹẹrẹ pé protest máa wáyé gbogbo ṣọ́ọ̀bù òun ni wọ́n tì yí kò sí ṣọ́ọ̀bù tó ṣí gbogbo ẹ̀ náà ni à ń wò bó ṣe ń lọ kódà gan ìgboro gọ́dá gbogbo ẹ̀ ń lọ ní ó lọ́ọ́ ṣe é sọ̀rọ̀ kò sí ìfẹ̀hónúhàn bọ́ nǹkan tí wọ́n ń tẹnumọ́ ni pé kí ìjọba tètè ṣe àtúnṣe kó má dìgbà tí ebi bá pa àwọn èèyàn kú àbí tébí máa pa àwọn èèyàn tí wọ́n máa ṣìwà hù kó tó yẹ kó ṣe tọ́wọ́ máa ṣe torí àwọn kan sì débí ń pa wọ́n ti ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọ́n ti ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù wọ́n ti ń gbé jẹrẹ́tọ̀ wọ́n ti ń gbé fan wọ́n ti ń gbé gàì wọ́n ti ń gbé ráìsì kò kẹ̀kọ́ àwọn tó ń ṣèjọba kò kẹ́ pé ìjọba fẹ́ ra àwọn èèyàn tí wọ́n já ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n fẹ́ rẹ̀ wọ́n lẹ́kún ẹlòmíì tí wọ́n ti sọ́ di ẹgbẹ́ arinlẹ̀ ẹ jọ yín ni ẹ̀yin ìjọba wa ẹ tètè bá ṣe àtúnṣe sórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí epo wọn oúnjẹ wọn kò ṣètò ààbò ẹ ṣe ẹ rí ẹ àmọ́ nítẹ̀ àwa ti dé ibi tí wọ́n ti bàbá eh, ti kọjá àwọn báǹsì yẹn díẹ̀ ìtí báǹsì dé bàbá ti kọjá àbí àá stop broadcast bàbá ti dé eh, ètò ọba tó ní protest yẹn máa road tí wọ́n ti bẹ̀ pé kò ní road àtúnṣe àtúnlọ live díẹ̀ bẹ́ẹ̀ náà kí àwọn ayé máa yé àwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe ń lọ káàkiri. àwọn tí wọ́n ń tajà gan-an gbogbo ọ̀rọ̀ ti ṣí ṣọ́ọ̀bù rárá. tẹ́yìn kan bá ṣàkíyèsí ẹ máa ń pé mọ́tò tó ń rìn lórí títì gan-an kò pọ̀ ọ̀kadà gan ò pọ̀ gbogbo ẹ̀ wọ́n epo wọn everything wọ́n wọ́n gbogbo junction by junction tí wọ́n fi security sí tẹ́lẹ̀ gbogbo bẹ̀ lọ ti fi security sí láàwọn junction yẹn náà ní abẹ́dẹ̀. ṣe àyè wọn. àwọn ọlọ́pàá ò tó ṣé ọlọ́pàá méjì lọ ẹ̀kọ́ mi sí junction ẹ́ ok àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá méjì kódà gan bóyá àwọn bdn àbágbẹ́kọ̀yà wọ́n tún gbà àwọn yẹn náà pé látàgbẹ́kọ̀yà làwọn ilé láti lè sọpọ́ọ̀tì wọn láti lè ṣe àwọn iṣẹ́ náà wọn lè dá ọ̀rẹ́ ètò bàtà ọlọ́kọ̀ ọ̀tọ̀. ẹ ti rí tó àwọn iléeṣẹ́ ìfowópamọ́ gan-an àwọn náà ti order fáwọn security láti máa ṣọ́ property wọn àwọn tẹ bá dé ilé epo iná ilé báǹkì iná bàgàn ọgọ́ ti gbọ́ ọlọ́pàá lákòótó lórí láti bá wọn máa ṣọ́ property wọn ẹ̀gbẹ́ mi náà gan KFC tó jẹ́ ilé oúnjẹ gan àwọn gan òṣìṣẹ́ ilé epo gan kò tí ì ṣì ó yẹn lọ ní àká ìgboro ìdìbò torí ẹ̀ kò sí protest kankan ní Ṣàgámù. àwọn ilé epo gan ṣiṣẹ́ àwọn ṣọ́ọ̀bù gan ṣí fẹ́ ilé epo mobi lájẹ́ka wo first bank àti ilé epo mobi eléyìí sìn gateway bank àwọn ọgọ́ òṣìṣẹ́ sí báàgì tó ṣiṣẹ́ kò sí ṣọ́ọ̀bù sí tó wà open náà. àwọn èèyàn kan ti dúró síwájú first bank wọn ò ṣiṣẹ́ bọ̀ kò tí ì sí àrídájú pé bóyá wọn ní iṣẹ́ lè ó ṣeé ṣe kí wọ́n sì ṣiṣẹ́ àwọn èèyàn tó pọ̀ níwájú àwọn èèyàn nìyẹn tí wọ́n pọ̀ níwájú First Bank ilé Kówóbìrì àwọn èèyàn nìyẹn tó pọ̀ níwájú First Bank tí First Bank wà ṣiṣẹ́ ń bẹ̀ kò sí báǹkì tó ti ṣiṣẹ́ báyìí ní Ṣàgám. Thank you. láti rí ilé epo gan wọn ṣiṣẹ́ bóyá wọn ò lépo ni o àbí nítorí protest lọ sí ṣiṣẹ́ àmọ́ ilé tó jẹ́ ńbẹ̀ àwọn ṣọ́ọ̀bù gan lélẹ̀ wọn ò sí ṣọ́ọ̀bù àwọn kọ̀ọ̀kan ló láyé àti ṣọ́ọ̀bù wà lókè àwọn ni wọ́n ń ṣí iwájú first bank la yìí ẹ àwọn èèyàn bá yẹ dúró sí ìta gbangba wọ́n wọ́n retí kí wọ́n ṣí bank ẹ bọ̀ wọn ò tí ì ṣí bank ẹ láìpẹ́ ṣá end broadcast tó bá dẹ̀ tún ṣe ń lọ àtúmọ̀ kó máa yé yín kò sí wàhálà ọlọ́run á fún wa ṣe ebi ò ní pa kó sórílẹ̀-èdè yìí ọlọ́run bá bá wa end nàìjíríà á end ebi ilé epo tó ta gan-an àwọn náà ṣiṣẹ́ ó gbẹ kò síbi tí wọ́n ti sí ṣọ́ọ̀bù ní àkàrí ìgbòho ní ṣàgán lórí lọ́la ní ká fún yín. Koiki Media lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorstep. Today is August 1st 2024 bó ṣe ń lọ òun là ń jẹ́ kó yé yín